إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اتقوا الله تعالى واعلموا أن ربكم قد جعل شهر رمضان شهرا للخيرات والبركات والعبادات بأنواع الطاعات جرت فيه أحداث عظام في تاريخ الإسلام قال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فيه ليلة خير من ألف شهر كما قال ربنا جل في علاه إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر أوجب الله صيامه وسن النبي صلى الله عليه وآله وسلم صيامه قال صلى الله عليه وآله وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ọ̀dọ̀ ọ̀pẹ́ ọlọ́run ọba tó láàrin ọba aláàánú ọba ní ààbò ọba ọ̀kan tó ṣe wípé kò sí nǹkan tó jọ kò sí nǹkan tó dàbí rẹ̀ kò sí nǹkan tí ń bẹ tí bíbẹ rẹ̀ dàbí tiẹ̀ gbogbo tí ń bẹ ọlọ́run ọba tó láàrin síwájú gbogbo wọn òun náà ni ó tún wá gbẹ̀yìn kálukú ni ó gbẹ̀yìn gbogbo ẹ̀ wà iná lànà nínú ṣe wà nù ní ìlú wà náà ṣe wà rí ọlọ́wọ́n ya ní àwa là ń sọ pé ìdájí àlàyé àwa náà la gbẹ̀mí wọn tá ń sọ wọn dòkú wà náà ṣe wà rí tó náà kò sí nǹkan tó kú ní ó jogún gbogbo ẹ̀ ó ṣe wá ní ẹ̀ṣà nínú ẹ̀dá ọlọ́run pẹ̀lú pàjẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bó ti dá àwọn àsìkò tọ́ka àwọn nǹkan nínú ẹ̀yẹ gẹ́gẹ́ bí irú àsìkò tá dojúkọ tá ń bi ọlọ́run ní ọba wa láyé eléyìí ṣe oṣù tí ń bọ̀ yìí ọlọ́run ọwọ́ nìkan lọ́wọ́ o ṣe ẹnìkan o kò ẹnìkan bẹ́ẹ̀ o ọlọ́run yọba wa láyé káṣí wà nínú ẹni tí ó gbà pẹ̀lú àlàáfíà ọlọ́run ọba yìí lóṣooṣù rọmọdọ́ọ̀n ní oṣù oore oṣù òkúrè ní ilé bá ti sọ ní jẹjọ oore pọ̀ nú ẹ̀ àlùbáríkà pọ̀ nú ẹ̀ ọlọ́run ọba nítorí kálíbà wá rí orí àti àwọn àlùbáríkà yìí ó wá gbé àwọn àjọṣe kan sí inú ó gbé àwọn àjọṣe kan sí inú tó yẹ kí àwọn àjọṣe yẹn

kò sí ìmànà níbi kàkà wàlọ́ọ̀hì téèyàn bá wá ìmànà síbi nǹkan ní ìtọ́ yàtọ̀ sí tí kì í dẹ ṣe wípé wọ́n á yọ ìmànà yẹn nínú tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ àná ni ó jẹ ṣé ọ bá rí ìmànà nínú tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ àbí nǹkan tí wọ́n bá yọ nínú tọ́ sọ̀kalẹ̀ ṣé á yà àwọn tọ́lọ̀ wọn bá sọ̀kalẹ̀ primarily òun làwọn tíra rẹ̀ tó fi rán àwọn aránṣẹ́ rẹ̀ ìyẹn ẹjẹ́ mọ̀ yìí pé gbójú ọ̀pọ̀lọpọ̀ tí ọlọ́run tẹ́ ẹ̀ máa ń dá akọ yẹn inú rọmọdán lọ́lọ́run sọ gbẹ káyọ̀ gbogbo ìlọ ìtúwọ̀ mọ̀ tọ́jọ́ fẹ́ ni inú rọmọdán lọ́lọ́run sọ kalẹ̀ ìyẹn náà lẹ́bìrì pé nígbà tó náà wọ́n sọ ti kùránì náà inú náà lọ́lọ́run sọ kalẹ̀ ó ní sahara alẹ́dì oṣù yẹn wá tóbi àbí ò tóbi báwọn ṣé wá rí alukur'an ní tó ṣe wá tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n ń pè lálukur'an àmọ́ tí ń fún wa ní nǹkan méjì kan yẹ pé tá a bá ronú sí dáadáa ó sì máa ń ọlọ́run bá ní kí wà láwọn ẹ̀nà kọ̀rán tó bá yẹ ìwé táyé ń kà tí àwọn ẹ̀dá sòyérò tí wíyẹn lè ṣe bá rẹ̀ sẹ́yìn wa lè fi kú òkè dàbọ̀ àwọn kò tẹ àti ní àbùkù àbá lè fi gé ilẹ̀ bó ti gé àwọn kò lè máa bí ṣèlú máwùtà àbá lè fi bá òkú sọ̀rọ̀ sẹ́yìn bọ́lá ti sọ̀nù ó ní bá lè láhìl amúlù jàmíà ọ̀rọ̀ yẹn ò parí ó kùn kankan rẹ̀ nítorí máa rẹ̀ ní làkánà hádà kọ̀tà ìtọ́lọ́wọ́ bọ̀ sọ́mbẹ̀rún لكان هذا القرآن ẹ̀rìkì láwọlọ́wọ́ lójú wa jàwábù rẹ̀ gbọ́dọ̀ wà mẹ́ kò wá sọ nítorí kálíbà mọ̀ pé ọ̀rọ̀ tí ń bẹ̀ẹ̀bẹ̀ ọ̀rọ̀ ńlá ni ọlọ́niwọlọ́ anakun àn tí kúrẹ́ àkàn bá ń bẹ̀ẹ̀bì kan tí wọ́n ń kà ń bì kan tá a lè ké ń bì kan ẹ̀rìkì ojú ìyẹn wa ní nàkírà oníṣòjì yẹrọ fi ilẹ̀ jura àkókò tí a fi ilẹ̀ àbùkù àkókò lè má bí ilẹ̀ máwùtà làkàn ẹgbà tí wà fi gbé yẹn wọ́n ó ní báyìí láàyè amúlò jẹ̀míyà sálọ́ làlùkọ́rá ni ọ̀rọ̀ ta ni tó bá rí bẹ́ẹ̀ alùkọ́rá ni ju bá ṣe ń wo yẹn lọ ẹlẹ́kejì láwọn àǹzáyìnà هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله ọlọ́run wá mọ̀ yìí pé ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ó lè mọ iye yìí ọlọ́run ní wọ́n ti ń náà buhari náà ara àwọn àwa ń ni òwe sì ní ìdíkẹ́yàn ronú sí kó tó yéèyàn ọlọ́run ló wé nu ó ní alukùránì eléyìí ẹ̀rí pé hàdà alukùránì ló pé kì í sọ̀rọ̀ náà kí àmọ́ bẹ́ẹ̀ ó ní eléyìí eléyìí Muhammad sallallahu alayhi wa sallam لو أنزلنا هذا القرآن على جبل تعبس سكالة سلوك ولن الله رأيت أبوان سيلا أباري باي خشيا متصديا يوم فايا يجي فوق بيه yóò tẹ́ríba min khashyatillah látara fáyọ̀ lọ. ìyẹn ní ọ̀sẹ̀ lẹ́jọ́ wa o jíjú aláàtúbáwá ló tọ́pọ̀ lọ́pọ̀ òfin mẹ́ pàtàkì Al-Qur'an ọlọ́run wá ní kùránì yìí ṣáàrù ramadana alladhi unzila fihi alquran hudan linnas ọlọ́run láti kùránì yìí ní mànà kò sí mànà bòmí ìwádìí ò ní bí àwọn tí ó tẹ̀lé alquran ṣe dààmú wọ́n dààmú wọ́n lálàṣẹ wallahi kọ́ ìdá táwa ti mà ti pẹ́ ti pẹ́ tàà sí ń lòdò ní ní kí lọ mo ti mo dẹbi sọ fún wa náà lẹjẹ tó pàkí èsì síbẹ̀ padà kí n tó sọ tí mo fẹ́ sọ ẹ lọ wo gbogbo àwọn bàbá wa tẹsán wà lára wọn kí wọn tiẹ̀ mọ̀ díẹ̀ ńkọ́ lọ kí wọn bá rí fáwọn dàgbà tán wọn rí sára wọn àlè ṣe wàhálà wọn àlùkò àlè bàtí wọn mọjọ kò tì wọn ni wọn sọ àwọn kàkà ìbá ṣe kí wọn lè ronú kí wọn ti máa kà láti dìke wọn lọ yẹn kí wọn máa ka àlùkò àlè tí wọn bá máa kà dáadáa o bí ọba kí ni ọmọ kakura ni ọmọ ìṣẹ́ mọ̀ o ni wọ́n ti ní kura ni mi ẹ̀sìn ọ̀sọ́ bá wọn. ṣùgbọ́n títí lọ́ba pé mẹ́wàá tó o bá fi alukura á ní ilẹ̀ tó o bá fi nàmbà wá òní wà nàmbà tírì àbí òní kọjá nàmbà tírì tó o ṣe ń lo o èso bíbí o. ìmẹ̀ká lè ti bá pé ọgbọ̀n wọn náà ó di nọ́mbà nù wọn bọ́bá wá rí nọ́mbà nínú wọn báwọn kan bá ń ṣáájú rẹ̀ tí wọ́n mú kúránì mọ́ ti wọn wọ́n ní nílò àtúbọ̀tán tí wọ́n ní wọ́n ní irú àlùbáríkà tí ó jáde níbi tí wọ́n bá fi tó ọba rí owó tó bá rí bẹ̀tẹ̀ wọ́n ní rí àlùbáríkà ní máa ka kúránì ní máa ṣe tọ́lọ̀ ní máa tẹ̀lé ó ju àlùbáríkà àtàfihàn bẹ́ẹ̀ láyé lọ wọ́n lọ́ yọ jẹ́ òkú àwọn màrí ọmọ jẹ́lẹ̀ yẹn rẹ̀ ìjẹ́ ń pè ní àṣẹ ọlọ́run ọba ọba tó láàrin ga kò ṣàyẹ̀sá oṣù ní ìfojú sọ àlùkòránì kalẹ̀ oṣù rọmọdọ́n lọ́sọ̀ kalẹ̀ oṣù yẹn tóbi lọ́dọ̀ lọ. tí wàá di sáńkó yẹn tá a bá yọ sódà báyìí kò sí ìsìlámù túmọ̀ lórí ní tí ń jẹ́ pátá orí kò sí kò sí tó bá rí bẹ́ẹ̀ ajẹ́ tó mú àmọ̀ pé irú bí ìbẹ̀rẹ̀ ká jókòó sí nírú àsìkò yìí sáàbí rọmọdọ́nù sí nǹkan tó yẹ ká máa retí àti nítorí oṣù yìí náà kókó pamẹ́ lọ́nà bá wá sọ̀mọ̀lẹ́ ìmọ̀nà wa kalẹ̀ nù rẹ̀ tó ní húdà lè náà wa bayyinatin minal huda wal furqan faman shahida minkumu shahra falyasum wa man kana maridan aw ala safarin fa iddatun min ayyamin ukhar ẹwú bọ́lọ̀ ń ṣètò bó ṣètò bó ṣètò walitukmilu al-iddata walitukabbiru Allaha ala ma hadakum ìdáyà tóbi wa la'allakum tashkurun. à ẹjọ́ bá mọ̀ mọ́ ní orúkọ mọ́ ní mọ́pẹ́ dá. àwọn nǹkan ńláńlá ńláńlá ńláńlá tí wọ́n jẹ́ òkú tẹ́sì yìí jókòó lé tọ́lọ́ wọn bọba tọ́lá rẹ̀ ká fi gbé ẹ̀sùn yìí ga inú rọmọdọ́nù aláwọ̀ kọ́ wá sí òwe ẹyọ kan tó ṣe wípé téèyàn bá ṣe kòǹgẹ́ rẹ̀ iṣẹ́ téèyàn ṣe ń bẹ̀ ó ti ju gbogbo ṣe ní èèyàn náà gbèsè ayé lọ. ẹ̀rọ kan ẹnìkan pa abílẹ̀ nìkan ó ní tí bá ní èèyàn ti dàgbà alágbà àwọn bàbá àgbàlagbà ti wà ń bí ti dàgbà ẹni ọba wọlé tì ní o ó ní tí bá wá ní èèyàn dàrú lójọkújọkú àjẹ́ kó ti lé 90 gbogbo ti ń dágbà òdùbà náà

ṣùgbọ́n dájú tó gbọ́n òní pé eléyẹ̀kù sí kiri kankan bẹ̀. ọlọ́run jà á di bẹ́ẹ̀ lọ yóò jà wà lára ẹjọ́ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n dájú pé gbogbo àwọn táwọn àmì ìkọ́ni ò lè ní etí yà etí àtìlọ́bì kéré mi o ìwọ tí jẹ̀dí ti ń dà láàmú tó ti ìwọ́ bọ́tì ìwọ́ bọ́tì jẹ̀dí ti ń dà láàmú etí ń gàn yìí ẹlòmíì ti ń tẹ̀ jíìmù lẹ́lòmíì fi ń gbéra nǹkan ti ṣẹlẹ̀

ojú ẹlòmíì gan o ọlọ́run sàánú ni ọlọ́run ló ní kí àwọn àpárá tó da ọ wà ọ̀pọ̀lọpọ̀ ní òru ọjọ́ kan nínú oṣù ẹ̀yọ̀ kan kéèyàn lè ṣe oríire ayé àti tọ̀run láti lọ inú Ramadan Ramadan lè ṣe nǹkan o ṣe nǹkan o ẹjọ́ tó fi eléyìí kún fún wa mi jẹjọ́ ǹjẹ́ yìí jẹ́ mọ̀ wípé gbogbo nǹkan ní máa ní turning point nínú ìgbésí ayé rẹ̀ gan tí wọ́n náà bá ronú tó gbà ah, turning point mi ni tó ọ̀bá sì rí tiẹ̀ náà bọ̀ gbogbo nǹkan ní máa ní tí wọ́n bá ní turning point Islam ọmọ àtìyá ni tàbí máa tàbó fàtíhùn fàtíhùn ìṣẹ́gun ní jẹ́ fàtíhùn kí wọ́n ṣí nǹkan òun ni fàtàhà ṣùgbọ́n fàtíhù tọ́lọ̀ ń sọ ní alùkùránì ìṣẹ́gun ní jẹ́bẹ̀ iná fàtàhánà lákà fàtíhán bòbí ọlọ́run láti ṣẹ́gun fún ọ ní ìṣẹ́gun tẹ́nìkan kò lè dá ọ̀tún ẹ̀ níjọ́ tí yẹn wáyé fàtíhù kékeré ló wáyé oníṣùdẹ́yà alifatihu al-a'zam òun ni a máa ń pe fatihu Makka níjọ́ náà lọ́lọ́run gbé ìjọba gbogbo ayé fún Islam ibi wọ́n ti lé ànájì tí ò tó bẹ́ẹ̀ kó lówó mú kankan kú tí kálukú wọn ti yọ lọ ọ padà síbi ọlọ́run tó fàjọba abẹ́lé lọ́wọ́ ó ṣẹ́gun ọ̀tá ní ojú ayé àwọn ọ̀tá kì í ṣe kí wọ́n pa wọn o lójú ayé wọn kálukú ń sáká ẹnìkan tó ti gbé sẹ́fẹ́ nìkan tó kọ́ lọ pa níbi wà pé ọwọ́ bá mójútó ojú fámìlì wọ́n lọ pa tóbi lọ màdínà tóbi parí iṣẹ́ tó lọ ṣe ìyá kẹ́kọ̀ọ́ níjẹ fámìlì rẹ̀ lọ́wọ́ bá ti lọ pé wọ́n lọ ẹ̀jẹ̀ kú ti iṣẹ́ jáde fún wọn alẹ́bà Muhammad sallọ́bà pẹ̀lú àwọn sàábé inú mọ́ṣáláṣì ọba yọwọlé ọyọwọlé ọ̀rá lo spy lọ́bí òpó kan ní òpó mọ́nú mọ́ṣáláṣì arábìnrin àà ah, mọ́bọ̀ mọ́bọ̀ láwọn ní fújì mọ́ra àwọn mọ́kà ọba dápọ̀ lójú mọ́bọ̀ tó ah, o pé à mọ́bọ̀ báwo ìgbà tó yìí súnmọ́ arábìnrin wà sí lágbájá ẹjọ́ kò sí báyìí wọ́n wá lọ́wọ́ bọ̀ mójútó fámìlì rẹ̀ kọ́ wá pa òfin ìjẹ́ lé o tí a pé ká láyé fóònù ni alo náà ló tàbí rí ti mẹ́sẹ̀jì ẹ̀ kò sí fóònù kò sí kan bó o ti mà pin ṣàádà lẹ́ẹ̀kan náà ti gbà síláàmù lọ ṣe kí pa sì ń dé màdínà tún pa tún fi náà ẹni wá ní yẹn wá sótó tí wọ́n lọ́wọ́ lọ́wọ́ mọ́ta àmà láíláí bó ṣe jókòó tá lẹ́bí Madina sọlọ́lá nígbà àjọ ń jẹun ní Madina níjọ ní bá ń bá ẹ̀sìn rẹ lọ lẹ́ni tó kú lẹ́kọ̀ọ́ wá fẹ́ pàdánù Muhammad pé yọ padà dé Mẹ́kà fàtìṣù Mẹ́kà ló gbé dé Mẹ́kà ní tí mo lọ ṣe wá rí ọ̀rẹ́ rẹ̀ tó iṣẹ́ apààyàn fún tí ẹni àṣẹ pọ́ńtọ́pà náà ti wọ kíní eré wọn ọjọ́ tó ń ti nìkan lọ parí oní pa ọ̀rẹ́ rẹ̀ ń wá ń lè lò kí máa bọ̀ wọ́n mọ̀ ìṣirò ìjàmbá wọn yóò borí bìrọ̀ máa bọ̀ ó ní máa bọ̀ ń bo máa bọ̀ ń lékú inú rọmọdọ́ọ̀nù náà inú rọmọdọ́ọ̀nù náà sọ́ọ̀fẹ́ bá tù sọ́ọ̀fẹ́ bá tù sọ́ọ̀fẹ́ ṣẹ́gun sọ́ọ̀fẹ́ kí ọlọ́run lànà sọfẹ́ gbọ́dọ̀ ó sí dákò máa múra alẹ́ ní Ramadan ọlọ́run sí náà bùkálùkù wa الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه adá ọpẹ́ fún ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga tó ṣe àánú wa pẹ̀lú ìjẹ́ mùsùlùmí ọlọ́run bó bá ṣe oore ni ọba pọ̀ tó wáyé pé ẹ̀sìn yàn ní máa ń dà ọlọ́mọṣẹ́ fún wa tó bá ṣe àdánwò ní máa bá àyàn ó wá jẹ́ àdánwò gbẹ̀sùngbẹ̀sùn ọlọ́mọ fi kàn wá gbogbo oore tó ṣe fún wa táàbì jẹ́ àpèjúwe tí ẹ̀sìn yóò fi máa wú àwọn èèyàn ṣe ọlọ́run fún wa. ìgbọ́n tí ó dùn mọ́ wa tó fẹ́ máa kóró yìí yọ ọkàn bá wa ọlọ́run là wá ń bẹ̀ tí wọ́n ẹ̀ dáadáa fáwọn tí ń ṣẹ̀ṣẹ̀ rẹ̀ ìyẹn rúṣin ọlọ́run tá à ń bẹ̀ ń bì lónìí ẹ dákun ọlọ́run wa o rọmọdé tá à ń wí lọ́ọ̀hún sí yàmọ̀ kí wọ́n bá ní ọjọ́ òru àtọ̀sán ní gẹ́bẹ̀ rọmọdé ọ ó sì bẹ̀ ó ṣe kéèyàn jẹun àbí kéèyàn ṣe gbogbo nǹkan téèyàn máa ń ṣe lọ́jọ́ lásán ọwá ṣe léèwọ̀ lọ́sàn-án ọ̀pọ̀ èèwọ̀ òun ni kí ẹni tó ti bàlágà káàkiri la ìwọ̀ bọ̀ lọ́rùn kó súnmọ́ obìnrin lọ́sàn-án ọ̀pọ̀ èèwọ̀ òun ni kí ẹni tó ti bàlágà káàkiri la ìwọ̀ bọ̀ lọ́rùn kó máa jẹun lọ́sàn-án ọ̀pọ̀ láì ní excuse tó bá ṣẹlẹ̀ àpò èèwọ̀ oníkíyàn pẹ̀lá rẹ̀ ní mùsùlùmí kó jíjẹ ní tá a la ìwọ̀bọ̀ lọ́rùn kó wá omi tàbí kó mu nǹkan míì nínú ọ̀gá tó láti mu ìfẹ́ sọ pé kó mu nǹkan ní ẹjọ́ bá lè mu nǹkan ẹ̀sì nǹkan torí eléyàn kankan tó bá jẹ́ pé nǹkan tó jẹ́ àrọ̀ ọlọ́run gbà á kalẹ̀ wọ́n láì ó ní kéèyàn pera rẹ̀ ní mùsùlùmí kó máa sọ̀rọ̀ àlùfàṣà ìsọkúsọ ọ̀sán ọ̀mọ̀dọ̀ èèwọ̀ ni. kọ́dà èèwọ̀ ni kéèyàn pera rẹ̀ ní mùsùlùmí kó ní àwẹ̀ ju òun tó kó tó bá lọ́wọ́ máa jàkà máa bá àwọn yẹn jà ágúmẹ́ǹtì lówó wàhálà ni wọ́n máa dálẹ̀ èèwọ̀ ni ọlọ́run gbà á ọlọ́run gbà á. النبي صلى الله عليه وآله وسلم فإذا كان يوم صوم أحدكم tó bá ti di ọjọ́ tẹ́nìkan ní bá ti ń dáwẹ̀ fẹ́lá yàrù tó kò dọ̀rọ̀ sọ́sọ́kúsọ́ wẹ́lá yàrù kọ́bẹ̀ kò dọ̀rọ̀ mọ́ ìjà kó máa pariwo kò dọ̀rọ̀ máa pariwo wẹ́lá yẹ jàì kò dọ̀rọ̀ máa wò kòrú kò dọ̀rọ̀ máa débi aláìmọ̀ká fàyínṣà dámàbò àhàlù àwọn ọ̀tàlẹ̀ bẹ́ẹ̀ nìkan bá lọ́wọ́ bu àbóǹfẹ́ bàjà kọ́mọlé ní sọ́ọ̀ìmù nínú sọ́ọ̀ìmù àwẹ̀lẹ̀ mi ń gbàdá kan aláwẹ̀ ni má bà mí láwẹ̀ ṣé wá ní bọ́ọ̀lù ṣe gba ọ̀sán rẹ̀ yẹn anábà Muhammad sallallahu alayhi wa sallam òun náà tún wá gbé ìbáàdà tòru kalẹ̀ fún wa tó yàtọ̀ sí àwọn ilé ìta àmọ́ ń ṣe lójoojúmọ́ gbogbo wa la mọ̀ yàn tẹ́lẹ̀ anábì bá a sì kan kún ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tọ̀ ní bá a ti kí tẹ́lẹ̀ kálukú ti tẹnu yàrá ẹ̀ lẹ́ni tí bá máa ń kí. kẹ́hìn tí bá a ti ń ṣe kí ọmọdọ́nu ó ti déhùn láàmú ṣe ń gbàgbé ọmọdọ́nu bá déhùn. ìgbà kí n fọlọ́ wọn make sure kí wọn náà ti tààrọ̀ wíyà mọ́tìrún àti sọ̀dánù àlà àlà àlà àlà láti gbé káàkiri ó dé àmà dáni aláwájúbá yàtí aláwájúbá àmìmú ẹ̀dà pẹ̀lú pánú wọ̀lọ́ ìmọ̀mọ̀ tó gbà wátá àwọn àmì ń tàà fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́pọ̀ kéré ha tí ó bá fẹ́ gbà nǹkan ló ṣe nǹkan ńlá ẹni ó bá fẹ́ gbà nǹkan ńlá yóò ṣe kí ni yóò

níbẹ̀ ẹ̀kọ́ máa ń sọ́là lẹ́yẹbọ́sọ̀ sí rọmọdọ́ ó ní máa ń n ọmọ ẹni ó bá dìde kí n kọ́rọ̀ tọ́jà àrùn ara kọ́ ọmọ tó sì nàró tí wọ́n ka kí tẹ́sẹ̀ ń ro tó mu mára àwọn a àlebà Muhammad tí àwọn bá ń tutù wọn àwọn ẹlòmíràn wà mú ọ̀pá lọ́wọ́ wọ́n wà á fi ọ̀pá sì kẹta ẹ̀kẹ́ torí pé wọ́n fẹ́ wọ́n ní eléyàn nìkan kọ́kọ́ jẹ́ ẹ̀rú máa ń bà wọn pé sáwọn ò ní bú sáàrì wọ́n ń kírun di sáàrì Allahu akbar wọ́n kírun di sáàrì ní ìrún alẹ́ lómi mògì lọ́wọ́ tí a jẹ́ lọ́nà àbájá lásánwọ́ àti lọ kò sí mògì onye wọ́n be ti mọ́ padà ẹ́tìkì sáà wọ́n bẹ́ẹ̀

ele tó pàtàkì ní pé ẹka kéwú dáadáa ẹrùkú dáadáa ẹforíkẹrẹ dáadáa ẹjẹ́ kára yí ó mọ̀ fún ṣiṣẹ́ wà wọn táwọn àyẹ́ ń kó jọ tẹ́ ẹ̀rù pé wọ́n ní wọ́n àwọn gẹ́mọ̀ wọ́n àrí àwọn òrìjáàlì kìí àmà tí wọ́n o ayé láti àtọ́sọ̀ ọ̀nà làwọn bá kiri báwo tí wọ́n o gbá ojúmọ́ ètò ìṣe bó ṣe wá bá kú náà ní lóòtù lọ́mọdé yánu sáré ebá àwọn àti ẹ̀sìn jẹ́ ọ̀tọ̀ mi láyé àwọn kòkòrò ní nǹkan jẹ́ ń tàwọn bá bù wọn mọ́lẹ̀ kò sí nǹkan lára tiẹ̀ kéèyàn wá jẹ yà kó wá gbá sọ́ọ̀gù bá ti ń gbá sọ́ọ̀gù kiri láyé ó tún wá sí bí òfò ọba tọ́ sí yàn àwọn tó tọ́ sí jẹ́ àmọ̀ pé ní òfò làwọn àwọn tí wọ́n fẹ́ jẹ́pọ̀ tí ń pa ìyẹn ẹgbẹ́ wọn àwọn tó ẹgbẹ́ torí tí wọ́n wá àìmọye ni wọ́n kó bá torí káwọn lè débi báwọn lọ àwọn wá ṣèlú alẹ́ ni a kó bá àbí bí wọ́n bá kó bá lókù wọ́n wà kó bá àyàn tó bí wọ́n ṣe kó bá kálukú wà yìí láàbí jẹ́ láì jẹ́ débi láàbí ló ń jẹ gidi jẹ kéèyàn tó wá kó bá ara rẹ̀ fún

èmi á máa ta ní ìsìnkú jẹjẹ at least mo ti ka kọ́ńtìrì méjì báyìí tó ṣe wípé friday làwọn tẹ̀wọ̀n pé ọ̀rọ̀ astronomy ni wọ́n sọ táwọn kan ti mú tọ́ọ̀sì ilẹ̀ bí àbíjọ́ làwọn náà mú ká máa mọ́jọ́ ilẹ̀ tó sì lànà islam tó sì lànà islam islam ní nǹkan tó ṣe pé òun nìpìlẹ̀ nígbà tí pèlè ò bá ṣe é lò mọ́ láàlò nǹkan míì alìsàbátì fàlàkíyà astronomy àbíjáríká pé ìmọ̀ ní islamu ọ̀tàkù ṣùgbọ́n kì í ṣe ìmọ̀ tó lè pa tí islamu bá mú wárẹ̀ o ìrùbá gbọ́mí and this ṣẹ́rí tẹ́ pè ń ẹjọ́ pé lápẹ̀jú ẹ̀ ètí mo sì fẹ́ sọ ìmọ́lẹ́lẹ́rìí ní mọ́sálásí tábà bùràdì bá mẹ́mbẹ́ fóònù mi gbogbo ìgbà tó dùn ọ̀rọ̀ tábà fẹ́ ṣiṣẹ́ kan ní ti wò ń bẹ̀ wọ́n lọ lákìlẹ̀ tó dùn ọ̀rọ̀ lónìí ẹ mọ́jà àti ìpínlẹ̀ yìí o sálà yìí yóò sì padà rọ̀ wọ́n wá lé láago kan ní kó dé láago mẹ́ta wọ́n lè ní aago báyìí ní kó dé gbà báyìí ṣùgbọ́jọ́ mi ń bẹ̀ tí wọ́n sọ pé òjò ọ̀rọ̀ láago méjìlá wà láwùjọ òṣèlú náà jọ náà ìwà ni ah, á ti máa mọ̀ kó bó ṣe rí nù balilahi amúrú jami'a ara tó bá wọ lọ́wọ́ bá ní wọ́n dáwọ̀ tí ó ti ti ṣẹlẹ̀ láyé ń sìn ẹ mọ́ jẹun lọ́bẹ̀ torí pé mo ti wo táìmù ni bá ṣàlàyé kankan fún àǹsìn nínú àwọn kan tó ń ṣẹlẹ̀ ní space ẹ jẹ́ ká ẹ wọ́n jẹ́ káwọn yòókù mọ́ fi tí ì sí ìmọ̀kan wá jẹ àwọn àìmọ̀kan ẹni tó ń kí sẹ́ bá ní ó yá ìwọ̀gan analyze nǹkan tó ń sọ kò lè sọ ẹjọ́ tó ní sọlọ́run nígbà nẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àlẹ́ ìwádìí ọ̀sọ́rọ̀ ni pé súnmú lérò ìyàtì wà á pérò lérò ìyàtì fàyẹ̀ngó máa lẹ́kùn àtìmílù fa àwùjù oríṣiríṣi ẹgbà wa ẹ bá ti oróṣù ẹgbà tẹ́ ẹ bá ti rí tó ànábì sallallahu alaihi wasallam ẹjá gbọ́ pé wọ́n rí oṣù máa gbà àwẹ̀ o gbọ́ wọn rí oṣù kátó tó yà wọ́n rò pé wọ́n ti o tó pọ̀ láwọn ti mọ́jọ́ àwọn táwọn farabalẹ̀ ẹ̀sìn ti níbi tí ó kọ àwọ̀ olórí ẹni ó dorí rẹ̀ bá wà látẹ̀ zero wá

ọlọ́njọ́ ọwọ́ tẹ̀ kó fi wá ṣùgbọ́n gẹ́ dáadáa gbogbo àwọn tí wọ́n bá wá ṣe àtúnṣe mọ́ṣáláṣí àwọn àyà tí wọ́n ń gbà tí wọ́n nù káàfin lè ń jókòó síbẹ̀ láì ṣẹ̀ṣẹ̀ máa fẹ́ ọ̀gì ọlọ́run ọ̀rọ̀ bá tún àlámọ̀rí yín ṣe ló fa àwọn ọmọ yín ṣe àti gbogbo wa pátápátá ọlọ́run jà sórí iye ló fi wá ṣùgbọ́n gẹ́ dáadáa الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر